You're a lot to me. You're my dream come true. <laughs> Oh my God. What am I, what am I looking for? Say my God, it this wrong. Marriage is a lifetime institution. And there are some vital questions Don't need that to be lower, right? gba fun bi omo odo tọ́jú ilé kó máa tọ́jú ẹ̀ kó dẹ̀ máa mi sọ pé everywhere nílé clean. Mr and Mrs Wells husband and wife playing to the gallery do me a do èmi ni mò ń bọ̀ ẹ̀ èmi ni mò ń bọ̀ yá ẹ̀. and so Mr Mrs Wells. Iremide meet your boss. ọkọ oh. mi oh, Iremide o fẹ́ ṣèkì mi. calm down olùrànlọ́wọ́ ẹ̀ ni bọ̀bọ́ ẹ̀ wá ṣẹ́nu ilé yìí o. Ah. ó tún ṣèkì. kó wọ́n ń gbé fúnra wọn ní gbígbóná ní gbígbóná ní ojoojúmọ́ ìjà gbọ̀ngàn bí òrò gbogbo ìgbà sẹ́yìn níbi tọkọ ìyàwó ti ń pè yá ìyàwó ẹ̀ ìwé tó pè lólóṣù. ìwé iṣẹ́ ìwọ sọ pé ó pàdé ìyá kan lọ́nà ọgbọ́n báàgì fún ẹ yàwó ṣòro ló gbéṣẹ́ fún ẹ. and so what? so àlè gbà fúnra wọn ni. another big one ni written and produced by Victoria Kolawole directed by Tolulope Elijah originator starring Victoria Kolawole Akimogara Diva Gold Tóyìn Aláùsá Babati Victoria Deboye Tósìn Tèmi Ariola Odubela Ọpẹ Okunola Péjú Johnson Coco Ice Ajigbowó Tìmílẹ́yìn Jeremiah Heritage àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá náà ìtàkùnkọ̀lé ẹ̀ ní Mr Mrs Wells ó ti oh jáde báyìí from the stable of Olasco Films Nigeria Limited adéorí ọ̀kẹ́ òjọ tẹyẹkẹyẹ ẹ tún kó ojúlọ̀ náà sinimá ńlá méjì ọ̀tọ̀ọ̀tọ̀ yìí Sade Poli àtẹlẹ ìtàkùnkọ̀lé ẹ̀ ní ní àmà husband Mr Mrs Wells làkọ́lé eléyìí o no just another one àwọn òtún wò ni ó kọjá bẹ́ẹ̀ ọkọ mi. Hmm? irú eléyìí làwọn máa rí o. <laughs> irú má wọrí àṣemọ ìbọ̀ lápò ni.